missing you. Hmm. I, I really miss your presence when you're not around. I miss you so, so much. Come and see the way people were just looking for you. Daddy call, daddy call, daddy call. You know me, kàn dùn lè pé I ah, I ah, I'm so lucky to have a wonderful one like you. I miss you so so much. Àwọn èèyàn béèrè mi. Àwọn béèrè yín gan gan ti ẹni tó carry. ṣe kékeré. Bọ̀dà hmm. Eh, say no one, church See Dìkì tún dé tí wọ́n fi ṣe nǹkan tí wọ́n ṣe yẹn. dádì mi really sílé all around i wasn't there mo mo kàn ń gbọ́ mi ì tí gbọ́ full gist nípa ẹ̀ mi ì tẹ̀ tí gbọ́ full gist nípa at all mi ì tí gbọ́ full gist nípa ọ̀dà ẹ wọ́n bẹ̀ mí náà bẹ̀. sùúrù náà lè máa ṣe dádì. kò sí wàhálà ìsìn náà máa ní ìmọ̀. dádì sista Vicky sista Erma ẹkú ọdún mẹ́ta àdáde ah, ẹríkà tí ìdọgbọn. ẹrẹ kẹ bó ṣe ṣe tọ́lá tọ́lá. ó ṣe tọ́lá o ṣe ah, tọ́lá rẹ. òótọ́ ọ̀rọ̀ mo ṣe tà mí. ẹ pẹ̀lẹ́ adúpẹ́ lọ́wọ́ náà ẹ̀yin náà ń kọ́ dáadé àti mọ́mí ń kọ́ ṣé kò sí wàhálà lọ́rọ̀ àwọn ọmọ ẹ̀mí sì ṣe ẹ̀wọ̀ my brother ló dára fún mi ẹbí ṣiṣẹ́ láyé ẹ fẹ́ rí mi àbí. daddy let me continue what i'm doing inside. ẹ jẹ́ bẹ́ẹ̀ ni oúnjẹ mi yẹn. Dádì àti oúnjẹ. Ẹ wá ṣe pàtàkì. <laughs> Ah. Ẹ wá jókòó. Ẹ wá jókòó. Ẹ ẹ ẹ Stafik ẹ̀yẹ̀ pé ẹgbẹ́ iṣẹ́ àbẹ̀wò ẹgbẹ́ iṣẹ́ àbẹ̀wò ọlọ́run olúwa kú iṣẹ́ rẹ̀ olúwa olúwa ah, nàìjíríà yìí olú ti mú jù nàìjíríà yìí ẹ̀wọ̀n tó fún wa ná ẹ̀sẹ̀ ògbó bàlá máa rán ọjọ́ ẹ̀ ọjọ́ ẹ pẹ̀lẹ́ ah. eh, sísá fi mo mọ̀ rí yín. dádì mi nìyẹn lẹ́gbẹ̀ẹ́ yín. Hmm, ah, ẹ kí lorúkọ tí. Eh, láàrin lorúkọ. láàrin eh, ẹ kí lẹ porúkọ.

àbí rival dání right. Òyìnbó ti sáyé dẹ̀. Òyìnbó eh, ti eh, sáyé dẹ̀. Eh, owó ti wà lórí fóònù bọ́dà. Ẹ bá mi sí ẹ bá mi lọ sínú ebéèrú orí kẹtàlá ẹsẹ̀ kẹrin kí ló sọ. Ó ní kí ìgbéyàwó kí ó lọ́lá láàárín gbogbo ènìyàn hmm, hmm. kí àkété yìí sì jẹ́ aláìléèrí. Hmm, ẹ tún tún kálẹ̀ kan sí kí ìgbéyàwó kí ó lọ́lá mhm. láàrin gbogbo ènìyàn mhm. kí àkété yín sì jẹ́ aláìléèrí. Hmm. ẹ ti gbọ́ ṣùgbọ́n kí n tó lọ sínú ẹsẹ̀ báìbùlù dáadáa ǹjẹ́ ẹ ti ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ yín. tó o àti ṣe náà ṣùgbọ́n sẹ́yìn eh, dáàdì mo ṣe wà yìí kì í sábà rẹ̀ mí èmi ti wá discover pé èèyàn eh, ni màá jẹ́ èèyàn eh, mo gbọ́dọ̀ jẹ́ ee eh, lẹ máa jẹ rárá wọn ní bp lọmọ tèmi <laughs> ó ti pàtàkì àyẹ̀wò ẹ̀jẹ̀ olú ẹ̀gẹ́ ọkọ̀ sí ẹ máa ṣe blood test ẹ wọn láti mọ̀ bóyá ee eh, ni wọ́n ní o bóyá bp ní o bóyá ẹ lè fẹ́ra yín abẹ́ ẹ lè fẹ́ra yín ẹ wò ó kò tí ì pẹ́ jù ẹ wò ó ẹ lọ sí àyẹ̀wò ẹ̀jẹ̀ yín hmm, tó bá wá di after three months kẹ́ padà wá. Ah, dádì àmà ti mú déètì ẹ ti mọ́jọ́. bẹ́ẹ̀ni sá next week ni déètì wa sá. next week bẹ́ẹ̀ni church wo la ti fẹ́ ṣe. Eh, ibi ìbáyìí náà ni church wa ìbáyìí náà ni. church mi la ti fẹ́ ṣe. bẹ́ẹ̀ni sá. Ah, ta ló fún yín ní déètì. Dikintúndé ló fún wa ní déètì sá. Dikintúndé again àbí kò fẹ́ dáa fún Dikintúndé ni. ṣé ìgbà tó lọ́wọ́ pè mí Dikintúndé mọ̀ bàyẹn ni. Ah, Dikintúndé fún ọ̀dà eh, eh, ó tẹ́ mi sàfẹ́ sọ fún yín ni wípé after three months ni kẹ́ tó wá. ẹ gbọ́ mi èmi ni pásítọ̀ kò gbèrègbè ọ̀rọ̀ jáde àṣetẹ̀lé ni after three months kẹ́sì padà wá ire o. ẹ ṣe gbòmí ẹ ṣe sà. Daddy. Daddy. Dear. Pastor today, okay? Láti lè wá imagine wọn ò tí ì ṣe blood test wọn ò ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ wọn bóyá èèlò bóyá kìíní ọkọ sọ fún mi pé òun èèlò ṣé bíbí wàá lọmọ tèmi. Daddy, do you mean they are telling you they don't know about their genotype? Yes. ó oh, kékeré mọ̀ tó wà nìyẹn wọn làwọn ti mọ́jọ wedding pé next week ni wedding. next week yìí eh, lè. Eh. Uh-huh. wọ́n ní dìkì túnde ló fáwọn lọ́jọ́. Uh-huh ẹ wá ní kí n ṣe sùúrù èmi dẹ̀ sọ sojú wọn gbà àbí kò fẹ́ dá fúdíkì tún lẹ́nu. àbẹ́tì èpè ní lẹ́nu ránṣẹ́ lóhun. ṣé mo ṣe pè mí. ẹ ṣe pè náà. ọlọ́run tó bí mi ọlọ́run dákun dáríjì mi ọlọ́run dákun dáríjì mi ọlọ́run dákun dáríjì mi ọlọ́run ti gbọ́. after three months ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ni.